الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد يقول رسول الله صلى الله عليه وسلم فيما رواه الإمام البخاري ومسلم في صحيحهما قالوا قال بإسنادهما عن النبي عليه الصلاة والسلام أنه قال من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه فالحج يا عباد الله تطهير من الشرك والبدعة والمعاصي قال تعالى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج أيها المسلم أيتها المسلمة يا من حج بيت الله الحرام إنك قد رأيت أنك بالبلد الحرام لم تجد للشرك سبيلا ولا للبدعة مكانا ولا للمعاصي مسلكا بل المحافظة على الصلاة وأدائها على الوجه المرضي عند الله عز وجل وإذا رجعت إلى بلدك فحافظ على نفسك وأمر أهلك بالخير وانههم عن الشر وبذلك تكون من أسعد الناس أيها المسلمون إن الحجاج يفدون راجعين إلى أوطانهم بعد أن قضوا حجهم ونسكهم نسأل الله لهم سلامة الوصول مع أوفر ثواب وأجزل أجر فالحج يا عباد الله يربطنا بقدوتنا العظمى وهو نبينا محمد صلى الله عليه وسلم الذي قال خذوا عني مناسككم فمن رجع من الحج فهو الأحق بالاتباع بهذا النبي العظيم صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد adáwò pẹ́ fún ọlọ́run ọba ọba tó tún sọ wa tá a tún fi wà nínú ẹni tí ó ṣoríire ti ọjọ́ tòní òun náà ni yaumul juma torí pé ọjọ́ juma ọjọ́ ẹ̀sà lọ́jẹ́ nínú àwọn ọjọ́ tí ń bẹ nínú ọ̀sẹ̀ nínú sẹ̀ríà wa Muhammad sallallahu alayhi wa sallam ẹnikẹ́ni tó bá witness ọjọ́ júmọ́ kó gbà wípé òun tún ṣàlékún oore kan sínú àlékún sallallahu alayhi wa sallam torí pé ọjọ́ ọjọ́ kan nínú àwọn ọjọ́ ẹ̀sà nínú àwọn ọjọ́ tí ọba rẹ̀ nínú àwọn ọjọ́ tí ó ṣe tí a lè máa tẹ̀síwájú nínú àwọn ẹ̀kọ́ àti nínú àwọn ìmọ̀ àti nínú àwọn àgbọ́yé èyí tí a ti wà nínú ẹ̀ láti gbà yé wa òun náà ni tó rò pọ̀ mọ́ hajj tó tún rò pọ̀ mọ́ ọdún iléyá ó tún rò pọ̀ mọ́ gbogbo àwọn iṣẹ́ olóore tá a máa ń ṣe nínú oṣù dòlẹ́hìjà ẹ lọ́mọ pé anábì wa alayhi salatu wa salam wọ́n ṣàlàyé ọlá ńlá kan fún ẹni tó bá lọ ṣiṣẹ́ hajj yálà o ọjọ́ràn mi ni o àbójọ́ràn mi ni o ọjọ́kùnrin ni o àbójóbìnrin ni o ọmọdé lọ́jẹ́ ni àgbàlagbà lọ́jẹ́ ni o ìròyìn tánà bí ìròyìn nínú hadisi yìí sallallahu alaihi wa sallam yọ́ máa lẹ̀ mọ́ gbogbo wa lára ni lẹ́ẹ̀kan náà láì sòpinya láàrin ibi tá a ti wá àbí ìran tí a jẹ́ ànábì ni man hajja lillah ẹnikẹ́ni tó bá ṣe hajj fọlọ́wọn ọba ẹnikẹ́ni ń bẹ ní gbogbo wa láwọ́ bẹ̀ àtọmọdé wa ti funfun àti pupa àti dúdú tó bá ti ṣe hajj ṣùgbọ́n lillah ọlọ́wọn ọba ló ṣe fún tá a bá ṣe hajj fọlọ́wọn ọba tá a ṣe fún nǹkan míì táà sí nítorí iye ayé táà sí nítorí àwọn ọ̀ṣọ́ ayé táwọn èèyàn sọ á dídà yìí tó bá sí nítorí eléyìí lọ́mọ pé tí ànábì sọ pé yọ́ máa jẹ́ ẹ̀san wa yọ́ máa jẹ́ tiwa bákan náà kí ni nǹkan náà ànábì ní tó wá sí hajj fọ́lọ́wọ́n ọba tó wàá hùwà ẹ̀ṣẹ̀ tó hùwà bàjẹ́ tó hùwà ọmọ ìta nínú sẹ́ hajj òbí wáyé pé sẹ́ hajj ẹnìkan lọ síbi sẹ́ hajj lẹ́ni tó fẹ́ lọ sí wàhálà fẹ́ lọ sí fìtínà ẹnìkan tó bá ti gbé fìtínà lọ sí sẹ́ hajj kọlọ ma pé ẹ̀san yìí kò lè jẹ́ tòun ànábì ẹnikẹ́ni tó bá ti ṣe hajj bó tó àti bó ti yẹ kí ni yóò ṣe rọ́jà akayọ́ omi wa lajà tó ń mú wọn nígbà tó bá fẹ́ padà wálé ìyẹn fi yọ wáyé pé a kì í takú sínú ṣe hajj torí pé ànábì ni rọ́jà rọ́jà akayọ́ omi wa lajà tó ń mú ọwọ́ àdàbẹ́ ni pé ibi tá a ti máa ṣe hajj àwọn èèyàn díẹ̀ ni wọ́n máa jẹ́ tí wọ́n máa gbé bẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ogun lọ́gọ̀ àwọn tá a lọ ṣe hajj á padà wálé wa tá a ti wá ni ànábì ni rọ́jà ó fi yípa padà lé ìlú jẹ́ tí gbogbo ẹni tó lọ hajj ní àmà ṣàdúrà pọ̀ wípé ọlọ́run ọba má jẹ́ kó lọ àlọ́ òde torí pé ànábì oní nǹkan kan tó lọ́n fi ṣeré àrán ó ti fi yé wa wípé bàbá lọ hajj àti kíni àwálé ni kì í ti pa takú síbẹ̀ ntaba wa ń bọ̀ wálé tàbá ṣe hajj wa bó ti tó àti bó ti yẹ báwo la ṣe rí nàám sówó láàrú wálé ni ẹ̀rí nǹkan ṣé ẹrù ilé lágbè wálé láti hajj ẹlòmíì tó bá fẹ́ lọ hajj àtọ́ ah, bá dé Madina báyìí ah, wọ́n máa fún ọ ní sàárà yín ah, ó lówó wálé ní báńkọ́ ẹni tọ́lọ́ ń fi ṣẹ̀rí àrán náà ní sọ̀rọ̀ yìí ó ní rọ́jà aka yawmi waladati ummuhu tọ́ bá lọ hajj ń tà wá lọ lànàbì sọ fún àyè kí la máa wá lọ síbi hajj òun náà ni pé a fẹ́ lọ sí hajj nítorí Ọlọ́run a sì fẹ́ di àtúnbí a fẹ́ di ẹni tó jẹ́ sí gbogbo ẹ̀ṣẹ̀ tí ni ànábì kéde fún waladati ummuhu kò sọ fún abúlé tá a bá bíyàn bá ti lọ hajj á ti rò parí pé a bá ti tájì dé kò gbọ́dọ̀ ṣiṣẹ́ mọ́ tó bá ti tájì dé ó gbọ́dọ̀ dolówó ni tó bá ti tájì dé jẹ́ kínní ni ó jẹ́ o sallallahu alaihi wasallam wọn ni raja'aka yawmi waladat ummu nítorí mú bọ̀ sí hajj rẹ̀ àkọ́kọ́ nù òun ni pé ó darí wálé lẹ́nu ó dàbí ẹni pé kò ọjọ́ tí a wá bí wa bẹ́ẹ̀ láti rí jẹun yẹn ni pé ọmọ ọmọ òjọ́ kàyẹ́wò mẹ́wàá ládẹ́tì ọmọ wọn lápadà wà lé gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ sí pé ìyá wa ṣẹ̀ṣẹ̀ bí wa ni èyí wá jẹ́ mẹ́sẹ̀jì ńlá fún wa gbogbo wa náà máa ń sọ nínú àwọn àdúrà táwọn ẹni ọlọ́run máa ń fi ń ṣàdúrà tí wọ́n bá ń bọ́ ọba sọ̀rọ̀ tọ́rọ̀ bá dójú ẹ̀ tán wọ́n á níwọ̀ ọlọ́run báwa wo àwọn ọmọ tí ò lẹ́sẹ̀ lọ́rùn wọn wọ̀nyí ẹ̀rí nǹkan ni pé ní tí tọba wa lọ ṣiṣẹ́ hajj ọ padà wálé lẹ́nu tó jẹ́ sí pé gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ Ọlọ́run ọba ti pamọ́ naam anabi wa ń ṣàlàyé fún wa láàrin wípé ẹni tó fẹ́ lọ ṣiṣẹ́ hajj inú àwọn àníyàn tí kò ní náà ni pé ó fẹ́ wálé lẹ́nu tó jẹ́ sí pé ó dàgẹ́ bí ọmọ òòjọ́ bẹ́ẹ̀ náà sì làwọn tá a bá ń wẹ́lkọ̀mù àwọn alálàájì náà ká má ẹ̀sìpẹ̀tì nǹkan mi lọ́dọ̀ wọn ju pé ẹni Ọlọ́run dé náà lọ tọ́ba ṣe hajj àbútútù àti bùtì ẹni Ọlọ́run ló dé mi ẹni bí tálàlájì kan bá dé lágbègbè rẹ máa fojú wò pé ẹni ọlọ́run dénú tó bá pàápàá jùlọ tó bá di ẹni ọlọ́run tó mọ ẹ̀sìn tó gbàgbọ́ yí ẹ̀sìn máa gbà wípé ẹni ọlọ́run kan dénú ni opportunity tá a máa lò lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn báyìí ní àásọ fún wa pé ọ̀sàdúrà fún wa ọ̀sàdúrà fún wa eléyìí náà á gbọ́ yí torí pé àwọn àǹfààní tá a lè jẹ lọ́dọ̀ ẹni tó lọ hajj tó ṣe dáadáa jùlọ òun náà ní ká pé kọ́sàdúrà fún wa nínú àwọn àfàǹtàjẹ jù torí pé ẹni tó dé yìí ànábì ní rọjà àkàyọ mi wà ládàtì òmù èyí pé níjọ́ tó dé mi tẹ́ ẹ rí mi tẹ́yìn náà ń wò báyìí wọ́n ló ti dàbí ẹmọ tó jẹ́ sí pé ọjọ́ náà náà wọ́n bí bígbà tí wọ́n bí lọ́jọ́ náà òfin wáyé pé tó bá bẹ lọ́hùn fún nǹkan kan áá ó yẹ kí ọlọ́run ọba dá lóhùn àdúrà tí ò bá sí nǹkan kan tó kọ dínà rẹ̀ nàám ọlọ́run ọba wa subhanahu wa ta'ala wọ́n wá ń fi àyà ọ̀rọ̀ wọn nínú alukur'an ó ń kílẹ̀ kí ni Haji ó tún ṣe fún wa wọ́n ní pé hajj máa fọwọ́ amákò níbi ẹbọ yọ fọwọ́ amákò níbi àwọn bídà yọ fọwọ́ amákò níbi ẹ̀ṣẹ̀ báwo ni ó ṣe fọwọ́ amákò níbi ẹbọ òun náà ni pé gbólóhùn tá a fi wọṣẹ hajj gan gbólóhùn tí ń wọ́n ẹbọ dànù ni ti ń fọ́ pẹ̀lú tá a bá ní sódà àti ọṣẹ àti àti kànkàn ọ̀ ń fọ́ ni làbẹ́ìkà Allahumma làbẹ́ìkà ẹ̀ bá lára jẹ́ ó ṣe máa polówó làbẹ́ìkà náà ṣe hajj bí wọn bá lọ hajj tó bá dé kọ́ lọ́ọ́ mọ̀ pé tí àdánwò míì bá tún kàn ọ́ ní kó tó máa ṣẹbọ lọ́ntì ẹ̀ torí pé hajj tó lọ ìgbógbó nǹkan tó kó kọ́lé yìí ò lérí kó lọ hajj ó bá tiẹ̀ kó dé airport wọn ti gbà lọ́wọ́ ẹ̀ ká ní pé o ti escape kó lọ nàìjíríà níbẹ̀ wọn ò tiẹ̀ lé mọ́ nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọba dé airport ilé ẹ̀sìn wọn ò tó ẹrù ẹ̀ wọn ò rí wọn kí lélẹ̀ wọn bá ń pè kíní kíní kíní wọn ò sì já dànù kó ń bẹ̀ wọ́n fọ́ gbé cocaine sínú ẹ̀ ni wọ́n máa já wọ́n tu gbogbo àwọn tíra tẹ́ ń dín ní gbogbo àwọn ń dé nígbà tó ń lọ hajj tó di lọ́wọ́ ni nígbà tó wá lọ hajj tó ní bàbá ń bẹ tó níyà ń bẹ tó lẹ̀bi ń bẹ nǹkan kan ọ̀dẹ̀ sí ọ ọtún wá dé ọtún wá padà síbi àwọn nǹkan rádaràdà tẹ̀ ń kó káàkiri yìí nígbà yàrá hajj shirk hajj fún rẹ gan ti fọyàn mọ́ níbi ẹ̀bọ̀ ni torí pé ibi tó lọ yìí ojú ọlọ́mọ òtò ni nǹkan kan ọ̀dẹ̀ sí ọ òòrí mú lọ ńgbà tó òòrí mú lọ so tó yàgò rẹ wò ńgbà tó òun káàkiri níbi ojú ọlọ́mọ òtò ní ibi tó ọmọ o sì lọ rí o sì bọ rí so yẹ kó tán padà síbi ẹbọ wàdà alhajj yutahhiruka mina shirk gbólóhùn tí a ń sọ pé labbaika labbaika Allahumma labbaik òun náà ni fọ fọ kúrò kúrò kúrò kúrò ní jẹ́ni ọwọ́ afọ ẹbọ kúrò ah, o hajj yóò máa fọwọ́ má kúrò níbi ẹbọ bákan náà hajj táwọn wò ní yóò máa fọwọ́ má kúrò níbi bídíà yóò máa fọwọ́ má kúrò níbi ogun tí wọ́n pè ní bídíà ẹlòmíràn wò pé báwo nìyẹn ṣe jẹ́ tó hajj tó lọ ṣe yìí ṣé wajadna aba'ana ló fi ṣe hajj ọ̀ síbẹ̀ òpin táwọn bàbá ń ṣe lọ́lọ́ ṣe nínú ṣe hajj níta ànábì ṣe ló ṣe ànábì náà sì kéde pé khudhu anni manasikakum ẹ má ṣe hajj yín bó bá ti wù o bó bá ti ṣe náà nìkan ṣe bó tiẹ̀ fẹ́ ṣe bó ṣe wù ẹ́ ò lè rí ṣe àfa so dára fa tiẹ̀ ṣe ni ó tó bẹ́ẹ̀ báwọn ẹ̀ ṣe ń kírun àkílẹ̀ lọ́dọ̀ wa yìí bẹ́ẹ̀ báwọn ẹ̀ ń kírun àkílẹ̀ lọ́dọ̀ wa àwọn ẹ̀ ń kírun àkílẹ̀ lọ́dọ̀ wa náà àwọn ẹ̀ wọ́n sì ń kírun lẹ́kọ̀ọ́kọ́ gbà tákòókò ẹ̀ ti lọ lọ́dọ̀ wa ń bíbà ṣùgbọ́n ò lè ṣiṣẹ́ àájì bẹ́ẹ̀ sọ́ọ̀dà lọ àrọ̀fà ń tiẹ̀ àwa sí àrọ̀fà ọjọ́ àrọ̀fà jọjọ sátọ̀dé lọ́dún yìí ṣé wọ́n sì tiẹ̀ ń sànńdè ní sóòtó bẹ́ẹ̀ ànábì súnà nìyẹn ọ̀tẹ̀ lánàbì ni sallallahu alaihi ní túláàsì ọbọ̀ ọ̀fẹ́ bọ̀ kọ̀ ọ̀tẹ̀ lébẹ̀ náà ni ó lè dára fa tẹ̀sí Musdalifa ó lè dá lọ lọ́jọ́ lọ́sàn fúnra rẹ̀ ọjọ́ tí gbogbo àwọn mùsùlùmí bá ṣe náà ni ọ̀tẹ̀ lánàbì sallallahu alaihi sọ́wọ́ ayẹ́kọ́ padà wálé kó tún adùn bídí àpadà tawaf bá a ṣe máa yípo ẹ̀rí bá a ṣe máa yípo ẹ̀rí ẹgbẹ́ òsì là kọ sí kàába tá ń tawaf kì í ṣẹ́gbẹ́ ọ̀tún tá ń ṣe tawaf ẹgbẹ́ òsì wa ni ọkàn gùn sí kàába kì í ṣẹ́gbẹ́ ọ̀tún nísìngbà tó débẹ̀ wọlé ọ̀lọ́ báyìí ń tiẹ̀ báyìí lọ́ọ́ fẹ́ lọ tó orí ṣe bọ́ ọ fẹ́ ṣe ò lè rí ṣe wọ́n ò ṣe ọ́ ni nígbà tó wá dán òun nì ó ṣe súnà ànábì ń bẹ̀ ní ọwá délé tó ń bí díà padà ó yẹ kó ju gbogbo bí díà kó bí lọ́dọ̀ àwọn afá àpẹ́ dàpọ̀ ewu lọ́wọ́ àná ọ̀ràn mi tó jẹ́ bí díà ẹgbà lọ́wọ́ mi torí pé mo ti lọ hajj mo ti tẹ̀lé súnà ànábì sallallahu alaihi wasallam náà kóso à ń ní pẹ́ẹ́nà síkàkù dáná bí tó kéde fún ẹ máa ṣáàjì ẹgbẹ́ bí mo ti ṣe tí wọn náà bá wà lọ hajj tí ò lè ṣe tiẹ̀ lọ́tọ̀ kódà àwọn kan dá àwọn kan dá àwọn tó bá fẹ́ ṣe tí ó wù wọ́n ní hajj ńgbà míì bí àwọn tí wọ́n máa ń ṣe wàsífà mọ́gírèbì sí ìṣá ara àwọn kan lọ́dún kan làwọn bá kóra wọn jọ níwájú títì fún àpé kò sí masáàsì tí wọ́n ti ṣe tí wọ́n gbà wọ́n láyè ní Mínà ẹja ṣéwù tó fẹ́ ti ṣéwù ní inú ṣe hajj kó tún lè bá fa àwọn afa àwọn alálàájì lórí lọ́ba kọ́ àwọn ọmọjọ ní ẹjọ́kọ̀ àwọn aláwọn máa kíní kankan kan tẹ́ máa wí ní bá wí wọn ò lùsẹ̀jú márùn-ún táwọn pólísì fi wá tú nígbà tó rí báyìí ni ó yẹ kó yé ọ ebi lu ànábì lọ wa sallallahu alaihi tí wọn fààyè gbára dáadáa nígbà tó bá padà délé ó yẹ kó sọọlẹ kó fi nǹkan yẹn sílẹ̀ ni kó tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam nípa báyìí hajj ọmọ akọ wa pé kájí náà ti bí dáa gẹ́gẹ́ bí àwọn àpẹẹrẹ tá a mú wá ni ó lè ṣe sọfá àti márùwà tiẹ̀ lọ́tọ̀ àálọ báyìí àpàlà báyìí àálọ báyìí àpàlà báyìí nàám ó lè ṣe tiẹ̀ lọ́tọ̀ ó tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan tá à ń ṣe nínú ìjọsìn hajj ó sì pẹ̀lú gbogbo báwọn èèyàn bá ti ṣe bá nàbí ṣe gbé wá ni tó nípa báyìí ẹ̀kọ́ wà ń bẹ̀ ni rẹ mùsùlùmí lọ́kùnrin rẹ mùsùlùmí lóbìnrin mùsùlùmá lóbìnrin ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ ọlọ́run ọba ní hajj ẹ wà níbẹ̀ ni o àbẹ̀ ti ń dé ni o nígbà tẹ́ dé ilẹ̀ ilẹ̀ ilẹ̀ mímọ́ tá a mọ̀ ní maka àbí madina ti ṣèlú anabi ẹ̀kọ́ tó yẹ kó tó kọ́ nìyẹn báwo bá jẹ́ lọ àwọn tó lọ sáròyìn fáwọn àdá wà nílé náà wà nílé gan yẹ ká ti yí padà báàbí tí lọ háìdì gan ọdọọdún ń fún alábọ̀ pé àà àà o gbogbo ilé oúnjẹ rẹ́sítọ́ráǹtì tó wọ̀ sọ rápẹ́ lábàwọlé ẹnu ọ̀nà ilé àwọn sọ bá ń bẹ́ ò rí ìjọ tó bá so ìjọ náà wọ́n jà kú kí so yìí o lè ra dò lẹ́nu ọ̀nà lé ilé àwọn èèyàn tó dé ìyá àbáwọlé báyìí ẹ̀wọ́dọ̀ wá mí báyìí àti wá àyàn lọ ẹ̀rù máa ń bá àyàn púpọ̀ torí pé tọ́lọ́ ń bá pa àyàn síbẹ̀ tí kú bá ká àyàn má bẹ̀ wọ́n kà ń tiwọ́ náà pẹ́ tó wà nínú ilé tádò wà ọlọ́mọ sí alẹ́ ní tí ó kúkú gífà èyà tí wá àyàn lọ́mọ ń bá àyàn lẹ́rù pé tọ́ba wà lọ ní ìṣe àmọ́ ikú lè dé bá ọ́n bẹ́ẹ̀ ni ikú apá ọ́ sílé tádò ń bẹ lẹ́nu ọ̀nà rẹ̀ ìṣọ̀rọ̀ àwòrán rẹ àwòrán àdó ni wọn fi hàn náà tó kú sí rẹ o ibi àdó wà ló kú sí nígbà tó lọ tó orílẹ̀ kan tá dòun bẹ lẹ́nu ọ̀rẹ́ tó dé ebi tó ń wá káàkiri wọn wá tíra wọn wá nǹkan kan oríṣiríṣi tẹ kó kọ́lé yín káàkiri ọlọ́jà ebi ọwọ́ káàkiri àwọn àwọn shopping complex tọ́jà sí pé gbé àwọn gbogbo ìtàn kankan kò ní títò nǹkan kan tí ó fi máa sọ gbogbo ẹ̀ mọ́lẹ̀ ah, à ń sáfá yé ni ayé ọ̀wà sí mbẹ̀ ni ayé òsì mbẹ̀ yẹn ọba ayé mbẹ̀ mbẹ̀ yẹn tó ju ti bíbà lọ mo sọ bẹ́ẹ̀ fún ẹ ọba ayé tènìyàn ọ̀nbẹ̀ mbẹ̀ yẹn ju bíbà lọ ọba ayé tàdéjànù ọ̀nbẹ̀ mbẹ̀ yẹn ju bíbà lọ tẹ máa kọ̀m̀pé àlìjànù tí ń bẹ lọ́hùn sí bíbà yìí tí bẹ gbópọn bẹ́ẹ̀ ọkàn bá wà ń bẹ̀ ó lè gbé ẹgbẹ̀rún tó wà níbẹ̀ ni níbi abú mọ́tò ń ti bẹ́ẹ̀ wọn àti gbogbo nǹkan wọn tí ń gbà wá délé náà sọ ẹ̀kọ́ padà síbẹ̀ yẹn ó yẹ kó jáì ti bẹ́ẹ̀ lè yẹ kó nàám ó rí gbogbo àwọn nǹkan wọ̀nyí níbi tó lọ o nígbà tó bá wá padà dé ó yẹ kí wọn náà kó jókòó kó ronú kó yẹra rẹ kó bóyá a ebi èèyàn làwọn yìí náà a a báwo ni tiwa ti wá rí báyìí sọ ká yí padà ó náà nàám àyíwá al-muslimun ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ẹ lọ́mọ pé àwọn alhaji wa wọ́n máa wálé báyìí wọ́n máa dé báyìí wọ́n ti parí iṣẹ́ hajj láti jọ àlàrúbà tó lọ yìí àná ni wọ́n ti bẹ̀rẹ̀ sí máa dé àwọn kátìndé láti jẹ tangan náà gan mélòó ni wákàtí tá a fi gbéra láti Jeddah sí Nàìjíríà five hours péré náà ọlọ́run kó fa ayé rọ̀ wá lọ́rùn Nàìjíríà àwọn oríṣiríṣi kọ́ńtírì wọ́n ti ń dé lu wọn látàná kí ló fà torí pé ìjọba tí wọ́n wọ́n rí tò dáadáa ọlọ́run bá wọn ìjọba tiwa iná bá wa tó tiwa náà bẹ́ẹ̀ wọ́n ti ń dé àwọn èèyàn ti ń dé lógun lọ́kọ̀ láwọn ìlú kọ́ńtì míì dáadáa látàná ni kódà àwọn míì ti ń dé láti jẹ tayàn torí pé ọ̀tà ajá là ń tiẹ̀ ní ọjọ́ méjì lólómi là ń tiẹ̀ ní àwọn alálàájọ́ ọmọ dé báyìí abẹ́lẹ́ ọba kọjá kí wọ́n dé lálàáfíà fún wa kí wọ́n sì mú ẹ̀san tó kún kẹ́kẹ́ kẹ́kọ̀ọ́ wọ́n sì gba ẹ̀san tó pé pérépéré kan mọ̀ àríwá fún wa ẹ lọ́wọ́ mọ̀ pé tálàlájì bá ń dé báyìí alátàkàn a máa ń ṣe lọ́dọ̀ wa ń bẹ̀ náà ni pé ká wẹ́lkọ̀mù wọn bẹ́ẹ̀ ni ká wẹ́lkọ̀mù àlejò ń tọ́ da àná torí wọ́n ti da àlejò báyìí ká wẹ́lkọ̀mù wọn ọ́ da lóòótọ́ ṣùgbọ́n báwo láti wẹ́lkọ̀mù àlejò bí sẹ̀rí àbá ti wà ní nínú àwọn nǹkan tá a máa ń ṣe tó da lọ́dọ̀ wa ń bẹ̀ báyìí ká ẹ̀ńkọ́rì jù wa lórí ẹ̀ òun náà ni pé tálàlájì bá dé àmọ́ tún lé ẹ̀ ṣe yálà o ọ́rẹ́ǹtì yàrá ni o ọ́rẹ́ǹtì ṣẹ́ṣẹ́ fúláàtì nílé rẹ́ǹtì lọ́wọ́ o àmọ́ tún bẹ̀ ṣe ọ̀dà ká tún lé ẹ̀ ṣe fún kò fi dé ṣùgbọ́n àgbọ̀dọ̀ náà náà pa ń bẹ̀ ká fi pọ́n ilé pé àlejò ló dé kò sí láì fún bẹ̀ nínú nǹkan tá a máa ń ṣe tọ́ nù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a máa ń ṣe ní ọ̀dà òun náà ni pé gbogbo wọn ti wá lanu kalẹ̀ pé ó fẹ́ dé á jẹun kan lọ́dọ̀ rẹ̀ oúnjẹ ọ̀fẹ́ ẹ̀yin ló yẹ kẹ́ ẹ lọ gbóúnjẹ fún kò yẹ kọjá sípò ni yóò tún ṣe oúnjẹ fún yín torí pé kò lọ ṣiṣẹ́ níbi tó lọ ọ lọ sí lọ́nà ó sì lọ náwó ni tó bá dé ẹ̀yin ló yẹ kẹ́ ẹ pọ́nlé ẹ kẹ́ sí dáadáa fún ẹ má jẹ́ atáàkì ti ìjẹ́ tá a bá tiẹ̀ kéwú tá a ké alukur'an tá a ké hadith ó yẹ ká ké làákàyè ah, ah, èèyàn lọ fún dídí oṣù kan àbí tó sún mọ́ṣù kan ó wá dé àtúnwá sọ pé dandan yóò tún ṣe pàtì àtàn lọ dá sí lọ́rùn àwa lọ́yẹ ká pọ́nlé ká sì dáadáa sí àwa lọ́yẹ ká fún ní nǹkan kò jẹ́ pé òun lọ́yẹ kó fún wa ní nǹkan nǹkan tá a lè gbà lọ́dọ̀ ẹ̀ tí mo sọ fún wa nǹkan méjì náà ni ká gbàdúrà lẹ́nu ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó bá gbé omi zemzem lọ́wọ́ ká tọrọ lọ́wọ́ ẹ̀ pé fún mi ń bẹ̀ dàgbù torí ọ̀ríjínà ni ọ̀fọ̀kànbalẹ̀ ju ẹni tí wọ́n ẹ̀yin tẹ́ ń ta ẹ má bínú ọ̀fọ̀kànbalẹ̀ ju ẹni tí wọ́n ń ta láwọn ìgboro yẹn lọ torí ọ wá direct òun wá láti má kàǹtì ẹ̀ ni ó sì gbé nǹkan ẹ̀ lọ́wọ́ kò sí létán rẹ̀ jẹ́ torú náà fẹ́ lò ká tọrọ zemzem bí wọ́n ṣe spoon kékeré kan lọ́ba gbà lọ́dọ̀ ẹ̀ ọmọ dà kó sì ṣàdúrà fún táwọn náà bá ní nǹkan ká fún ni ká fi ràn lọ́wọ́ ẹgbàá kìíní báyìí ẹ sì dáadáa báyìí nípa báyìí gbogbo nǹkan tá a máa ń retí lọ́dọ̀ àwọn alálàájì yìí tí kò bá òfin mu tí kì í ṣèṣì ìpìlẹ̀ yìí ẹ ká jù sílẹ̀ ká fi rọrùn bá àwọn alálàájì bá mi mú fìlà bọ̀ kò fún mi ń jàlábíà kò fún mi ń tẹ̀sán bá ó tún fún bídíà kò fún mi ń tẹ̀sán bá kò fún mi ń fìlà kò fún mi ń jàlábíà ẹja pààyàn tì ká ṣe dáadáa sálálàjì tó bá dé ìwọ náà alálàjì má ṣe jura ẹ lọ tó bá dé mọ́jẹ̀kẹ́ nìkan ó tì sínú kòtò ẹ̀ẹ́ àwọn kan sì mọ kínní yẹn ṣe púpọ̀ tí wọ́n bá lọ kálálàjì tó ṣẹ̀ṣẹ̀ dé wọ́n wà máa sọ pé ah níjẹta lọ sọ́dọ̀ alájí òkè odò ń bẹ̀ ni ah tìlà mẹ́rin mẹ́rin lọ́ha fún wa ẹ̀rí wọ́n ń dọ́gbọ́n wọ́n ń wá ìní ẹni yẹn o wọ́n fi ọjà sí kòtò níwọ̀n náà orí ìtẹ́ náà wà wú pé ah ẹ padà wà lọ́tẹ̀ tí ń bọ̀ máa ti pèpè ẹ̀bùn yẹn kalẹ̀ má ṣe bẹ́ẹ̀ o sọ fún wa pé ó lówó ń tiẹ̀ nìyẹn o èmi ò fún yín ní tó ju fìlà mẹ́rin mẹ́rin lọ ẹ tẹ́wọ́ ẹ jẹ́ ń ṣàdúrà fún yín ṣàdúrà fún wa ṣàdúrà fún òun gangan náà ní tó dáa jùlọ anabi alayhi salatu wa salam ó ní sàlátù da'awat àdúrà mẹ́ta kan bẹ tọ́lọ́hún ní dápadà látọ̀rọ̀ inú àwọn àdúrà mẹ́ta tọ́lọ́hún ní dápadà títí sí pé yọ gbà á ní nínú àni du'aul musafir da'awatul musafir àdúrà onírìn àjò onírìn àjò ọmọ ẹjọ́ onírìn àjò nígbà tí bá ń lọ yóò sọ máa jó onírìn àjò náà nígbà tó bá tẹ̀sẹ̀ dé torí pé àgbọ́yé ibẹ̀ abọ́dọ̀ gbọ́yé dáadáa onírìn àjò ọmọdé onírìn àjò nígbà tó gbéra onírìn àjò sì máa jẹ́ onírìn àjò náà nígbà tó sí kíni nígbà tó dé torí pé ìrìn àjò náà lọ́ọ́ bá dé tó bá ṣàdúrà fún wa ẹjẹ́ àgbà yọ gbà bí nílà ìtàhálà tò nípa báyìí gbogbo àwọn nǹkan táwọn alálàájì máa ń ṣe tí ò da gbogbo wa náà lámà ṣùgbọ́n ẹlòmíì ọ̀mọ̀ tí ò da òun náà ni ká máa ṣayẹyẹ lẹ́yìn bàtà bá ti háàjì dé ẹlòmíì ọ̀hángi ara ìkalẹ̀ sílé kò tí wọ júmọ́ ẹ̀ẹ́n ọ wà lámísì náà tọ́ bá yá kò tí wọ júmọ́ yọ wà lámísì tàbí sátidé tọ́ bá yá padà àìgé ara wa kalẹ̀ títí di júmọ́ kankan tọ́ dé lónìí lásìkò táwọn ṣe kótóbà lọ́wọ́ yìí sunna anábì ní pé kó bẹ̀rẹ̀ pẹ̀lú àti masalasi tó àjọ bá dé ìtànàbí máa ń ṣe ni pé ìwọ́kọ́ lọ masalasi ó kírun ìwọ́ wá dé ń tiẹ̀ ọ̀tàkìtì ó tún wá ń gbẹ̀sẹ̀ ìyá máa lọ lẹ̀mí má kó dé kó tún wá dé lẹ́sẹ̀ padà bọ́ ọ bá ṣe dé masalasi ní ilé iṣẹ́ rẹ àkọ́kọ́ nù àwọn èèyàn wà hangi àwọn èèyàn kalẹ̀ sílé pé máyì lọ òun náà òsì tí ń dà láàmú tí ò lówó lọ́wọ́ yóò sì wá máa rí owó jọ bóyá júmọ́ mẹ́ta ni ó rè jọ pé kò sí ìwọ́jú wọn a gbogbo eléyìí àwa la dáràn sáwọn alálàájì lọ́rùn òun náà fẹ́ dáràn yẹn o sẹ́wọ̀n pé kójú ọmọ tì mí àti gbọ́ àti gbọ́ tí ń dà wá láàmú ńlẹ̀ Yorùbá àwọn Haúsá ò níyẹn tiwọn àwọn ti gbọ́n jù wá lọ́nbẹ̀ yẹn fífíì bọ́bá lọ ájì ọkà àbọ̀ náà ni ọkà àbọ̀ náà ni kò sí wọn jímọ̀ kankan kò sí gbogbo àwọn haúsá mọ̀ àtàwọn tó wà nílẹ̀ haúsá tó gbébẹ̀ wọn mà bó sẹ́rí. náà lọ́dọ̀ tí wọ́n ń bíbà yìí bọ́bá ti ájì dé ọ̀tọ̀ lóní tí wọ́n kọ́ tẹ̀lé lọ wọ́n á tún lùlù tẹ̀lé lẹ́yìn ah, obìnrin yóò tún síra rẹ̀ lójú ọ̀nà aláàjà tó lọ ájì tó di báwọn obìnrin ẹni ọlọ́run ti ń ṣe lọ́hùn ìwọ tó wá dé o tún sí gbogbo ara rẹ̀ sílẹ̀ fáwọn èèyàn náà ẹ jẹ́ ká yí padà ó tó gẹ́ ẹgẹ́ bẹ́ẹ̀ sí máa ń wí láwọn abìkan ó tó gẹ́ ẹ jẹ́ ká yí padà ẹ jẹ́ ká tẹ̀lé ẹ̀sìn tẹ́ ẹ bá fẹ́ ṣe òkú bàbá yín bẹ́ẹ̀ sí máa ń ṣe òun àti mọ̀ pé ẹ̀sẹ̀lẹ̀ ń dá ń ẹ lè ṣe rádaràda mo fẹ́ tẹ̀sán ànábì sallallahu alaihi wasallam ẹ wà kú rádaràda wọ bẹ̀ ah, ẹ já tú dànù ẹ̀yìn àfa ẹ̀sùn dodo fáwọn alálàjì o ẹ sì bẹ̀rù ọlọ́run ẹ má torí kọ́rọ́kọ́bọ̀ tí wọ́n ń fún yín kó sí pé àpàdé ah, lọ́ọ̀kì ẹnu ara yín ẹ máa pọ̀ dà ẹ agbọ́dọ̀ sáyẹyẹ Ah, hajj tóbi púpọ̀ ẹ̀yìn tó tóbi tó rùn ni nítorí lálọ kírun tá a wá ń sáré yẹ pé mo ti kásùn bá àtàn o ẹ wá pàdé mi o sẹ́lẹ̀sẹ̀lẹ̀ lẹ́sẹ̀ pẹ̀lú mi hajj ọ̀lágbára kò tó nínú wíwúwo nínú sẹ̀ríà tò nípa báyìí nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ sọ́ra fún yín tẹ́ ń ti hajj dé òun náà ni aṣọ tẹ́ fi ṣiṣẹ́ hajj aṣọ haram aṣọ ihram tẹ́ fi ṣe hajj àwọn àdìọ́kàn tí ọ̀dà pọ̀ tí wọ́n ti ṣe orientation fún yẹn tó lọ àtìgbà tẹ́ ẹ bá dé má gbàgbà kú gbà aṣọ tó fi ṣe hajj ò ní ìtumọ̀ kankan o ẹlòmíì àyíwò ló kọ rẹ̀ jẹ́ tó bá ti dé aṣọ àjẹ ó ti di kíni àyíwò tẹ́ ẹ pé òórò níwọ̀n èèwò ó tún sòrò mọ́ iṣẹ́ ẹ̀sìn subhanallah ẹ̀jẹ̀ àronú àyíwò lẹ́sọ̀ haram yóò jẹ́ tó bá ti dé báyìí wọ́n lọ gbé sísàlẹ̀ kínní wọn and especially àwọn obìnrin àtàwọn ọkùnrin náà tán ti di obìnrin tán wọ́n lọ gbé síbi tó pamọ́ ni wọ́n ètò aṣọ débẹ̀ pé àì ah, gbọ́dọ̀ wò ojú ọkú látò rí ah, bó ló ṣe rí tọ́ bá kú tọ́ bá ti kú tán wọ́n lè rí mọ́ aṣọ haram mi ò ní nǹkan kan lára o tọ́ ọ bá ti mú dé tọ́lọ́mbá ní oníbùkátà láti fi rán nǹkan kan láṣọ fi hàn máa wọ̀ fi rán ọmọ àwọ̀ kiri o <laughs> kò ní ìtumọ̀ kankan o ẹlòmíì tó bá wá kú wọn á ní aṣọ haram yẹn ní kẹ́ ẹ fi sin àwa má takò ẹ kú mbẹ torí pé lájọ kan tí ọ̀dà gbọ̀dọ̀ aṣọ haram ẹ rò pa aṣọ haram ní ó ní kinní kan tí ó ṣe fún nù sàárè kò sí nǹkan kan tí ó ṣe nù sàárè kódà bá a bá laṣọ haram fẹ́ tó fẹ́ tó kú tá a sì tún ní àjọ kankan pẹ̀lú aṣọ haram mìíràn a tún lè jẹ́ sí pé a tún ti fi ń tọ́ da àjò sílẹ̀ lọ síbi tí ọ̀dà tó nǹkan torí pa aṣọ tó dáa ni ànábì ní hasinu káfana wà eh, hasinu káfana nínú hadith ń bá bọ̀ pé ẹ jẹ́ kí aṣọ tẹ́lẹ̀ fi sin òkú yín kódà ẹ aṣọ ara mi ẹlòmíì ilé ò ti bu mọ̀ àwọn ọ̀fọ́n ń bẹ́nu yàrá rẹ wọ́n ti tọ̀ sí ṣé onítọ̀ náà lẹ́yìn fi wé òkú dẹ́ lọ fi sin wọ́n gbókú mi lẹ́ẹ̀ báyìí ẹ sì máa fọwọ́ fẹ́ mọ́ báyìí pé kí alóde aṣọ ara mi tí àwọn ikú ti tọ̀ sí àwọn nǹkan kan ti ṣe lára rẹ̀ ní ọlọ́ mú jáde náà fi sin mo lẹ́ ti rí lẹ́mù ẹni tí wọ́n fa aṣọ ara mi sin onáà lẹ́ni tó kú sínú iṣẹ́ hajj ṣẹ̀rí àtọ̀wánu ẹni tó kú sínú sí ààjò ń ṣe làbáyíká Allahumma làbáyíká lọ́wọ́ ní kú bá dé bá ẹ aṣọ náà ní ẹ́fì sí èyí tí ṣẹ̀rí àtọ̀wánu ṣùgbọ́n ó kú sínú sí ààjì ó kú sílé rẹ ó tún wá ní aṣọ ẹni tó kú sínú sí ààjì ni wọ́n fi sí ọ́n àá ó ti kọjá àlà rẹ nù sọ nípa báyìí àṣírí kankan náà àwọn sálàbù tó lọ nínú tí mo mọ̀ wípé ọwọ́ àṣàsọ́lẹ̀ yìí aṣọ tí mama fi ṣiṣẹ́ hajj yìí oníkẹ́ fi sinmi tí wọ́n bá kú láyé àárí mo láti wá rí tiwa àwọn àfáà tún bàjẹ́ wọ́n tún bàjẹ́ wọ́n bàjẹ́ wọ́n bàlùmọ̀ wọ́n tún ní aṣọ aráàmì àtún máa fi ṣaṣẹ́ kan mo ẹ̀ ti rí i wọ́n á ní tọrọ bá le dójú ẹ̀ tán á fọ́n náà kàlí kan tó fà á lọ gbé aṣọ aráàmì rẹ kọ́ wọ́ kọ́ pakájà rẹ̀ kọ́ wá sí ah ó ti do ní fà èyí tá a fà mọ́ tó nípa báyìí ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ẹ̀yin alálàájì tẹ́ ẹ ti lọ tẹ́ ẹ ti dé tó ti jìn sọ́fin díẹ̀ nínú nǹkan tá a kà yìí lọ túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ẹ má jẹ́ káwọn míì tó bá ń ṣẹ̀ ń dé tuntun tuntun káwọn náà tún wọnú ìdọ̀tí yìí ẹ já sí orí ká fún wa ní àlàyé ẹni tí ó bá gbọ́ ká ṣàlàyé ẹ̀ fún ìta bá gbọ́ yìí ọlọ́run ọba kó gba hajj wa lẹ́ hajj fún wa àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ máa dé náà ọlọ́run jẹ́ kí dé pẹ̀lú àlàáfíà àti dùnú àwa náà tí wọ́n mọ̀ wá bá náà ọlọ́run jẹ́ kí bá wa náà pẹ̀lú dùnú àti ayọ̀ hajj wọn ọlọ́run kó gba lẹ́sẹ̀ fún wa gbogbo wa náà ta ti ṣe hajj ọlọ́run má bà hajj wa jẹ́ fún wa gbogbo àwọn táà tí ṣe hajj ọlọ́wọ́n bá kó ṣe hajj náà ní ọrùn fún wa wá sí ìrọ̀dà ẹni alhamdulillahi